one on one. Obie da. Oh, tobe, tobe. Tó ṣe yà yà yà yà àdóde ọ̀pẹ́ why? I be a Àbí Ẹdó gẹ̀, àbí Igbo I be Delta gẹ̀, be Yorùbá gẹ̀, my blood mix. We know they make mouths. At 45, going to be 46 in few days, we know they make mouths. You understand? But you know what? with you i will not take the laws into my own hands if not some kò jáde wá kí n nù ẹ kí n nù ẹ bàjẹ́ kí n nù ẹ tẹ̀ kí press ṣé gbogbo ẹsẹ̀ ẹ tínrín yẹn àtọ̀hún ẹ̀yìn àtẹnu ẹ̀yìn kí n bẹ́ẹ̀ fi for bọ́sí mi níbẹ̀ ṣì yẹn torí àti dàgbà a dẹ̀ ti bímọ <laughs> àwọn a dẹ̀ ti dàgbà ọ̀gọ́dọ̀ máa ṣe eré ẹ̀ kò yẹ ẹ̀ bọ̀dá kójú ò ká wa mọ́ ni tá a bá pàdé ara wa ń ta ìwọ́n náà mọ̀ wọ̀ ẹ́ ò tó òní dúró ìyábọ̀ ni ó mọ̀ pé mi mo jẹ́ kó máa kó bodyguard rìn láti ìgbà yẹn títí di sìn rántí ṣe rántí èmi ò ṣe tè ráyè ìwọ ló ṣe gbogbo yẹn àwọn ọ̀lẹ ọ̀lẹ ló máa ń lẹ́ni èmi ò ráyè mi ráyè. Eh, òbú ìyá mi òbú bàbá mi òbú gbogbo ẹ̀ alalalala ìráyè I no get time I don't have time darling mention my name. Eh. ó ní pé last time you said um, you know the first time I said mention my name nkọ́ ló ń bá wí ó ní pé kí mi kọ́kọ́ dárúkọ ẹ̀ mo dẹ̀ dárúkọ ẹ̀ right mo jáde mo dárúkọ ẹ tán mo tẹ̀sí sọ èmi mò ń pè ẹ́ ní èmi mò ń pè ní lizard Lizzy lizard ẹ̀ẹ́n mo tún sọ bẹ́ẹ̀ o tún nínú pé orí pé mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ ẹ̀ <laughs> tọ̀wọ̀tọ̀wọ̀ ló máa fi ń sìyàn débi tí ẹ̀rù ò ti ní bà tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo fẹ́ fi sìn débẹ̀ ṣùgbọ́n ẹ̀rù ò bà ẹ́ máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ sìn débẹ̀ àwa mọ̀ bóyá ẹ̀rù máa bà ẹ́ àbẹ̀rù ò ní bà ẹ́ kò yẹ so nísìnyí ọ̀dẹ̀ tí wàá béèrè black bonnet mi black bonnet mi joko, òun mo gbé wá fún ẹ ọmọ kan mo ní mi níwọ̀ fún ẹ but pé o ò lè béèrè nǹkan lọ́rùn mi kí n má fún my darling o le lè béèrè nǹkan lọ́wọ́ mi kí n má fún ẹ ah, ah. má tún béèrè nǹkan mi o má bì yín ẹ ló máa bí mi nù tó bá béèrè nǹkan mi ó máa bí mi nù kan ó máa bí mi nù ìyẹn ó máa bí mi nù mi ì dẹ̀ fẹ́ bínú sí mi ì fẹ́ mú kó fẹ́ ká ṣe ni mo fẹ́ ká gbéra wa kúrò lórí social media ká gbéra wa lọ sílé ẹjọ́ hmm, tó bá béèrè nǹkan míì o ti ní kí n dárúkọ ẹ mo ti dárúkọ ẹ o tún ti ní kí n wọ black bonnet mo ti wọ fún ẹ má tún béèrè nǹkan míì mọ́ o tó bá béèrè ó máa dùn mí o kò rọra jáde kó sọmọ kọ kó sọmọ ìlú Ìlọrin ti wá eégún kó dárúkọ mi kó ní Ìyábọ̀ ìwọ ni ṣèpẹtẹrì ìyábọ̀ ìwọ ni kíní kan kíní kan ọmọ mi ti ní kí n má máa sọ gbogbo dirty slangs tó máa ń sọ yẹn so nínú gbogbo dirty slangs tó máa ń sọ yẹn ṣèpẹtẹrì yẹn nìkan ni wọn lè bẹ́ẹ̀ sọ ọ̀ràn èmi máa ń dọ́ràn sáwọn ọmọ tèmi lẹ́nu <laughs> you understand. Mm. so wọ́n ti ní kí n má bẹ̀ẹ́ dárúkọ gbogbo àwọn ọ̀dọ̀tí tó máa ń san yẹn pé òun irritate àwọn so mi ní dárúkọ yẹn bó ti wọ́n ló mọ ògùn kan tó ń pè mí ògùn kan tó ń pè mí mo record ẹ̀ do you understand bọ́ mi ìfẹ́ mọ̀ nǹkan tí mo ṣe fẹ́ kó dárúkọ torí mo mọ̀ ẹ́ torí gbẹ la máa gbé ẹ́ sì ló máa sọ pé èmi kọ́ ló ń mi ìfẹ́ yẹn ó máa dùn mí mi ìfẹ́ parí ìjà yẹn ọlọ́run mọ̀ pé mi ìfẹ́ parí ìjà yẹn mi de fe ẹ́ torí ẹ̀ mo ṣe fẹ́ sódà a máa lẹ́rìn jẹ́ jọ̀hún torí ọlọ́run mo fọ́nà ń bẹ̀ ní ìsánú àwọn ìsánjọ́rin ìdẹ̀ dárúkọ mi ẹ bá mi bẹ̀ lùs ẹ bá mi táàgì ẹ bá mi bẹ̀ ẹni kò dárúkọ mi kò yẹ òkè tó bá láìkì Ìyábọ̀ sọ pé Alice òkè tó bá láìkì Alice sọ pé Òjó sórí lẹ́yìn fídíò eléyìí tí mo ti ṣe fún ẹ mi ṣe fídíò mímọ́ tó bá ti dárúkọ mi dẹ̀ dá mi sọ kò fẹ́ máa fi mí tajà ni dá mi sọ kò fẹ́ forúkọ mi gòkè ó mọ̀ pé orúkọ mi ló fi gòkè nígbà yẹn ṣùgbọ́n tí nígbà yẹn ta kọ́kọ́ jà ó sọ pé ẹni tá máa bá jà tá máa fi ṣoríire ọlọ́run á jẹ́ ká bá jà òun ló ṣe fi opportunity yẹn mọ̀ pé mi mo fún ẹ lórúkọ ńgbà yẹn tó ní mo ní kò pè mí láǹtí tó ń parọ́ kiri ṣọmọ inú ẹ̀ dẹ̀ ń dùn so like kò bá mi o mọ̀ òun notice ni o máa ń like láti kọ̀ máa tó bá ti wò pé strategy tí wọ́n fi ń lókìkí nìyẹn ó ti ẹ̀ ń sìn tó bá ti kọ̀ jókòó mọ̀ bó ṣe jókòó tó kọ̀ tiẹ̀ rò pé ah ta ló tún ọmọ olótú fẹ́ máa ganu ayé báyìí ah tóyìn ti ganu ayé hmm, ẹ jẹ́ kí n jáde fún tóyìn tó sáré tún jáde fún tóyìn ṣùgbọ́n tí gbogbo èèyàn ló mọ̀ bóyá máa ń ṣe nǹkan tiẹ̀ ni ìwà kọ̀ jókòó wá dẹ̀kọ̀ tiẹ̀ rò pé ta ni ṣó mọ̀ kúrúkú ẹ lè bá òkè èmi like kí mi máa fi hàn lókìkí n like ẹ wáyé pé gbogbo àwọn pluggers kò sí plugger kankan tó bá bú mi rí tó bá tún dọ̀là máa parí ìjà because ọmọ olókìkí ni mí mo ò máyìn kíyàn máa forúkọ mi lókìkí ọlọ́run bọ́lọ́n ṣe dá èmi nìyí mi ìbínú sẹ́ni bọ̀dẹ̀ kò sí plugger tó bú mi nílé ayé mi tí mo máa bú àti kemkem mo ṣe máa ń bá wọn fà á tó mo lọ́ọ̀fù wọn mọ̀ ṣe understand kò sí blogger tó máa bú mi tí mo máa rí lè ṣe mọ̀ because ọmọ olókìkí ni mi mo gbọ́dọ̀ máa fún yàn lókìkí èmi òun bínú wọn ò bá bú mi blogger tó bá yéètì mi lẹ́ni tó drag mi tó bú mi bú mi bú mi bú mi bú mi bú mi tó bá dọ̀là tí bá rin wọn máa kí wọn kò sí wàhálà ọmọ olókìkí ni mi so mi ń bínú sí blogger tó bá bú mi rí mi ń bínú moment to ban ń bú mi yẹn inú lè máa mi o but mi ò take it to heart so eh, at least mo fún ẹ lókìkí nígbà yẹn mo tún ti ń bẹ orí pé nígbà tí mo jáde fún yẹn látọjọ́ ètò ìṣèṣọ sórí kí bírú instant plug káwọn pluggers lórí Instagram sórí kọ gbé ẹ sórí pé ìgbà tí mo jáde fún yẹn sórí bó ṣe bẹ̀rẹ̀ sí ní gbé fídíò èmi àti ẹ káàkiri sórí pé mo ti fún ẹ lókìkí díẹ̀ sí i máa ń fihàn lókìkí ni mo máa fún ẹ lókìkí bó mọ kó tó ṣẹlẹ̀ n ò ní táìmì ẹ mọ́ kí n máa ṣe back and forth pẹ̀lú ẹ ẹ jẹ́ ká lọ ṣẹjọ́ ẹjọ́ yẹn jẹ́ ká ṣe mo ní ìdòwò Liz billionaire ni o òun ta alẹ̀ òun ta aṣọ òun ta sóyòyò òun ta gbogbo nǹkan báyìí òun jẹ́ ń jẹ́nu láì nà òun yóò máa fọlẹ́ ṣàwọn sí mi nà òun ó dẹ̀ jọ hmm? gbogbo tó ń sọ kíní kan ẹṣẹ́ wo kíní kan ẹṣẹ́ wo kíní kan ẹṣẹ́ wo fi gbogbo sítórì yẹn lẹ ẹjọ́ ló fẹ́ rò ẹ máa ma ṣé kí n máa ma bọ́tà kí n máa bẹ́ẹ̀ máa ti ẹ kí nìkan ọmọ àwa gánú ayé náà ibi ni wọ́n ṣì wà ó mọ̀ ó lè bá a báwo ló yẹ fẹ́ ṣe kó ráàgùn ò lè bá a kò yẹ so ti bá ń bẹ jáde everyday everyday mo ti ń gbéra mi wálẹ̀ ni bó ṣe mọ̀ pé ilé ìgan tí mo ṣe yìí mo ti gbéra bọ́ ó ní ìgbà mi wà èèyàn máa ń ṣe nǹkan torí nǹkan ni hmm. normally kò yẹ kí n jáde fún ẹ do you understand but mo fẹ́ bẹ́ẹ̀ ṣèjọ ni mo fẹ́ bẹ́ẹ̀ ṣèjọ mo sọ fún ẹ pé mo ti gbà ládùúrà mo ti gbà láwẹ̀ kò dárúkọ ò dárúkọ mo ṣe kúkú jáde kò yẹ bá tí mo dé jáde ó ní black bonnet ló wẹ́ sórí mo yọ mo ti yọ wig mo wọ black bonnet fún ẹ mo tún wọ black aṣọ kó lè bá mọ̀ pé yes mo gbéjà yẹn wá ni hmm. ológun funfun fẹ́ bẹ́ẹ̀ ní ìjà ológun funfun ó fẹ́ bẹ́ẹ̀ ní ìjà ó fẹ́ bẹ́ẹ̀ ṣẹjọ́ mo fẹ́ bẹ́ẹ̀ <laughs> ṣẹjọ́ mi gbogbo tó ń wá sórí social media wa kò ṣẹjọ́ ò lè gbé fèsì láì kun pancake ni kò ń kun pancake fún fáìngẹ̀ nínú yìí máa kun pancake ah, ah. yìí máa kun pancake gbé náṣọ́rẹ̀ ẹ̀ jáde mo kun pancake kí ló dé pancake ṣe wá pọ̀ lójú ẹ̀ tó tó yẹn má máa kun pancake tó pọ̀ jù wọ́n ah, máa ń gbẹ́ kọ́ àṣe ṣùkùṣùkùṣùkù mm, mm, mm, gbé náṣọ́rà jáde kó jáde kó sọ pé ìyàbọ̀ òkè eh, yà kún pancake torí ìgbà yẹn ló máa tún jáde ló máa ní torí pé mo ní kó má kún pancake ló ṣe dárúkọ mi ó yà kún pancake kún pancake kò dárúkọ mi bóun ẹ kò kún pancake bóun ẹ kò má kún pancake dárúkọ mi hmm. kò yẹ dárúkọ mi ká wá ṣẹjọ́ ẹjọ́ yẹn ni mo fẹ́ bẹ́ẹ̀ ṣe èmi ò ráyè kájọ máa búra wa lórí kíni a dàgbà ju gbogbo ká máa búra wa lórí social media lọ ẹ máa bú ẹ máa jókòó tí ẹ máa bú ẹ máa ṣe kíní kan bọ sórí gbogbo allegations yẹn mm, allegations tó ṣe mm, mo túbọ̀ tó sọ pé kíwọ̀ lọ pọ̀ ọmọ tiẹ̀ láyìn ṣọmọ tèmi then mm, ó sọ̀rọ̀ kan yes because kó tó di pé block mi lórí other page mi ìgbà tí mo fi ń sọ fún pé dárúkọ mi yẹn jẹ́ wọn glasses ó sọ̀rọ̀ kan nípa olóhùn jàjà bàbá promise mr lọba báwo ló ṣe ń jàjà èmi ò rí ẹ kó ṣó gba lọ́ọ̀yà fún wọn ni àbí ṣó lọ ilé ẹjọ́ ni àbí ṣó lọ police station kí ló báwo ló ṣe ń jàjà orí social media ṣé orí social media ló ti ń jà ni <laughs> ah, ṣé orí social media ló ti máa ń jà ni orí social media kọ́ ló ti ń jà my dad.